alhamdulilayi rabbil alamin fuma salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa mawalawo bi hisan ila yomidin adúpẹ́ fún Ọlọ́run Ọba atọrọ àlékún kí àlékún gẹ fún anabi sallallahu alayhi wa salam akira wa kú síyàmù láti àárọ̀ kí wọn bá kí ó gbà ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan agẹ bí a sì mọ̀ pé ramadan kí ní ọ̀ntàn lọ déédéé kọ́ lọ́n jẹ́ kí a bá níbi tí ó lérè láyé èyí ni àkọ́tún ètò yín ètò wa húdánù wà búṣọ̀rọ̀ ilé tí ó mọ̀ gòdì afẹ́fẹ́ báyìí láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sàràbídìn gbadébọ̀ rọ́jí kọ́lọ̀ jẹ́ kí adéwọ̀n pẹ́ ní orí dáadáa ẹ jẹ́ kí abíyànjú ká farabalẹ̀ láti jàǹfààní ọ̀rọ̀ iyebíye náà kọ́lọ̀ wa kí ó ṣe rọrùn fún wọn bísímìlá. alhamdulilah at-tayammum oní àti afẹ́mẹ́nuba lónìí at-tayammum eléyìí tí ìṣe ìmára eléyìí tó máa ń wá dípò àlùwàlà kí ni ìtumọ̀ rẹ̀ nínú sharia islam oní àni darbu as-sa'id at-tayyib bil-yadayni biniyyati istibahati as-salati wa ghayriha òun náà ní ká fi ọwọ́ wa méjèèjì ká fi lu ilẹ̀ tó má pẹ̀lú àníyàn pé a fẹ́ tara rẹ̀ àfẹ́ tara rẹ̀ láǹfààní àti ṣe sọ́lá àbá ti ṣe nǹkan míì nínú tó ṣẹ̀ríà tó ṣe ìmára ní májẹ̀mú fún. ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé àtẹ̀yẹ́mùmù yìí báyìí eléyìí ti ṣe ká fi ọwọ́ fi lu ilẹ̀ ká wá fi ra ojú àti ọwọ́ wa ńṣe ló jẹ́ ọ̀kan nínú tí ọlọ́run ọba fi mú kí ìjọ anabi Muhammad sallallahu alayhi wa sallam kó yàtọ̀ sí gbogbo ọjọ́ yòókù ìyẹn ni pé at-tayammum ìjọ àtànábì sallallahu alayhi wa sallam nìkan lọ́lọ́run sí lófin fún kò sí lọ́dọ̀ àwọn ànábì tó síwájú kò sí lọ́dọ̀ àwọn aránṣẹ́ Ọlọ́run ọba tó síwájú torí ẹ̀ eléyìí òun náà ní tá a pè ní at a lè ṣe tayammum nítorí pé àrùnmi sàlùwàlà a lè ṣe tayammum torí pé àrùnmi sàlùwàlà àbá àrùnmi sàlùwàlà ṣùgbọ́n rẹ̀ ń dà wá láàmú àárẹ̀ ó ń dà wá láàmú àárẹ̀ yóò sì gbà ká lomi bóyá tá a bá lọ lomi ó lè mú kí àárẹ̀ wa kó lékún sí i àbí kọjá pé à ń bẹ̀rù kí àti gbádùn níbi àárẹ̀ tí ń ṣe wá kọ́ lọ tíkọ́tíkọ́ àbí kó sì jẹ́ pé omi wà kì pé kò sómi ṣùgbọ́n àwa a lè débi tómi wà a sì lẹ́ni tó lè bá wa bù wá so gbogbo àwọn irú àwọn sábàbí yìí yóò ṣe tẹ̀yámùmù lẹ́tọ̀ fún yàn láti ṣe dípò ká ṣe àlùwàlá bákan náà a máa ń ṣe tẹ̀yámùmù ní ìgbà tí jánábà bá ń bẹ lára àbí hayop àbí nifas ká pé jánábà ń bẹ lára àwa arómi tá a lè fi wẹ̀ àbá arómi tá a lè fi wẹ̀ ṣùgbọ́n a lè lomi tútù a lè lomi tútù nítorí kí èèyàn má bàa parun bẹ́ẹ̀ náà lẹni tí ń ṣe nǹkan oṣù tí nǹkan oṣù dá fún kò rómi àbó rómi ìdíwọ́ kan wà fún tó fi lè má lè lómi yẹn kò lè lómi tútù kò sì ní tó fi lè gbómi kaná tó gbogbo rú àwọn eléyìí wọ́n tábà tó bá tábà dáadáa wọ́n wá ṣe tẹ̀yẹ́mù láti láǹfààní àti ṣe à ṣùgbọ́n ká ṣàkíyèsí o ẹni tó ṣe tẹ̀yẹ́mù tí jánábà ń bẹ lára rẹ̀ àbí tó ṣe tẹ̀yẹ́mù tẹ́jẹ̀ nǹkan oṣù dá fún àbí tó ṣe tẹ̀yámù nígbà tẹ́jẹ̀ ìbímọ dá lára rẹ̀ àwọn eléyìí ńṣe ni wọ́n kàn rí tẹ̀yámù yìí lò láti fi ṣe sọ́lẹ̀ ṣùgbọ́n o jánábà ó sì ṣẹ́kù lára oúnjẹ ànábà haibu yóò ṣẹ́kù lára oní nǹkan oṣù anifas yóò ṣẹ́kù lára èyí tó bímọ nínú àwọn obìnrin ṣùgbọ́n ní kété tí wọ́n bá ti rómi àbí tí wọ́n bá lè gbómi kaná fẹ́ni tí ó bá lè lomi tútù wọ́n wà á wẹ́wẹ̀ láti gbé jánábà kúrò lára láti gbé haidu kúrò lára láti gbé ẹ̀jẹ̀ ìbímọ kúrò lára ṣùgbọ́n wọ́n jẹ àǹfààní tẹ̀yẹ́mù láti fi ṣe sọ́dá ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó ń sọ fún wa nínú suratul Maida ááyà tó ti ṣàlàyé àlùwàlà ìtẹ̀síwájú ááyà yìí ọlọ́ni wa in kuntum marda aw ala safarin أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل, ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون اللهم bá ní tẹ̀ eléyìí túmọ̀ sí pé àárẹ̀ ń bẹ nínú sábàbí tó lè mú ní ṣe tàyámù àwọn àlẹ́ sẹ́fẹ̀rìn abẹ́ wà lórí ìrìn àjò òun náà lè jẹ́ sábàbí bàtẹ́ wà lórí ìrìn àjò ẹ wọ́ mi sọ́tún ẹ wọ́ mi sósì ẹ̀rí àwùjọ ahadun minkum min al-gha'it abẹ́ tiẹ̀ lọ́ọ́ sègbọ̀nsẹ̀ dé ẹ̀ bá rómi má àwùlẹ̀ amastumu nisa abẹ́ tiẹ̀ fọwọ́ kan àwọn obìnrin yín ẹ bá wọn lò falam ọlọ́ni fẹ́ tẹ̀yẹ̀ mọ́mú ẹ̀sẹ̀ tẹ̀yẹ̀ mọ́ صعيدا طيبا لن توفي ولو الى ثم كوافي فامسحوا بوجوهكم كافي الراوجوه وايديكم اتيام ووين افي راوجوات ووين من نوره نينو تافي بالي ما يريد الله ليجعل عليكم من حرج ولو بوفي لا تدي ولا لا تدي ولكن يريد ليطهركم شو بنسي لولو ما بقبلوا لا تفهموا waliyutimma ni'matahu alaykum àti nítorí kó lè bá a pé ìdẹ̀ra rẹ̀ lẹ́yìn lórí la'allakum tashkurun kẹ́ lè bá a jẹ́ni tí ó máa dúpẹ́ fọlọ́ adúpẹ́ fọlọ́ wọn bá lórí ìdẹ̀ra ńlá yìí ìdẹ̀ra tayammum torí ẹ̀ ló ṣe jẹ́ gbogbo ìgbà ní gbogbo àkókò àti níbikíbi tó bá bára sin lọ́nà ni yóò sin lọ́nà ni lọ́nà tó bá rọrùn fún tí àlùwàlá ọba ṣe ṣe wá ṣe tayammum tí ìwẹ̀ ọba ṣe wẹ̀ wá ṣe tayammum dáadáa ni sin lọ́wọ́ ọba wa àwa wí òsì ìjẹnúyàn lásán ńlọ́sẹ̀kù bí wọn nígbà tí ń romi iná ni ò jẹ́ àà àlọ́ ó ṣe tẹ̀yẹ̀mù torí ẹ̀ kí wọn láà máa fi ṣe tẹ̀yẹ̀mù níta máa fi ṣe tẹ̀yẹ̀mù òun náà ní gbogbo òkè ilẹ̀ òkè ilẹ̀ kò bá jẹ́ ìpẹ́ níbẹ̀ lókè ilẹ̀ kò bá jẹ́ yanrin kò bá jẹ́ saka kò bá jẹ́ múlọ́ kò bá sì jẹ́ gíráfù kódà kò bá jẹ́ pàtà ńlọ́wà lókè ìpẹ́ níbi tó ti fẹ́ sálọ ọ̀la kò bá sì jẹ́ ilẹ̀ amani kò bá sì jẹ́ pé ilẹ̀ yẹn tutù àbí ilẹ̀ yẹn gbẹ toró ń lò ké níbi tó ti fẹ́ ṣe tẹ̀yẹ́mù so ní táwọn fi ṣe tẹ̀yẹ́mù nù lópin ìgbà tí ò bá ti jẹ́ pé pákó ni wọ́n kó lélẹ̀ tí ò bá sì ti jẹ́ pé koríko ńlọ ń fọwọ́ kàn so àwọn táwọn fi ṣe tẹ̀yẹ́mù nù bó láti máa ṣe tẹ̀yẹ́mù tẹ̀yẹ́mù ọ̀nà ni bá ti ṣe ṣe oníkádàníyàn torí ẹ ẹ dákun ẹ jẹ́ àmà ṣàkíyèsí àníyàn àníyàn àníyàn ó pàtàkì inú gbogbo ìjọsìn tá a bá sí lẹ́yìn rẹ̀ láwa fi ọwọ́ wa fi gba ilẹ̀ lẹ́ẹ̀kan á fi ọwọ́ wa á fi gba ilẹ̀ lẹ́ẹ̀kan ìyẹn ni pé àtẹ́lẹwọ́ wa méjèèjì á fi lulẹ̀ lẹ́yìn tá a bá fi lulẹ̀ tán á ṣàkíyèsí tó bá ṣe pé nǹkan kan ọgàn mọ́ wa lọ́wọ́ tó jẹ́ pé tá a bá fi gbó ojú wa ó lè ṣe wá léṣe á gbọ́n ọwọ́ wa yẹn pẹ́pẹ́pẹ́ á fi ọwọ́ yẹn á fẹ́ gbẹ̀gbẹ́ wọn á fi gbára wọn ìyẹn ni pé á fi ẹ̀gbẹ́ ìka àtàǹpàkò á fi lu ìka àtàǹpàkò tọwọ́ sí lọ́nà tó fi jẹ́ pé agbọ̀n ọwọ́ pẹ́pẹ́pẹ́ ẹni tí ọba gan mọ́ wa lọ́wọ́ yóò fi jábọ́ léyìí tó ṣe é ṣe kó lẹ́sìn. a wá gbé méjèèjì yàn a gbé lọ sójú wa a fi bọ́jú a bọ́jú wa kárí lẹ́yìn náà a tún mú ọwọ́ wa yìí kan náà a tún fi a tún fi ọwọ́ yìí a fi ra ọwọ́ wa méjèèjì a fi pa ọwọ́ wa méjèèjì báwo láti ṣe fi ọwọ́ yìí fi pa ọwọ́ méjèèjì òun náà ní pé òdi ọwọ́ òsì àbí àtẹ́lẹwọ́ òsì a fi pa òdi ọwọ́ ọ̀tún a fi òdi ọwọ́ òsì àbí iná ọwọ́ òsì a fi pa òdi ọwọ́ ọ̀tún nígbà tó ṣe pé òdi ọwọ́ sí á fi na àtẹlẹwọ́ ọ̀tún á fi pa ọ̀nà á wà á fi inú àtẹlẹwọ́ ọ̀tún á fi pa inú àtẹlẹwọ́ òsì eléyìí ni bá ti ṣe máa ṣe tẹ̀yàmù tó bá ṣàkíyèsí wàá rí pójú la kọ́kọ́ pa síwájú ká tó pa ọwọ́ wa méjèèjì téèyàn bá kọ́kọ́ pa ọwọ́ méjèèjì ṣáájú kó tó pa ojú kò sí ní tó burú mbẹ́ abdulrahman ibn abza ọgbà ìgbàwọ̀rọ̀ wa látọ̀dọ̀ bàbá rẹ̀ ó ní ọkùnrin kan wá bá umar ibn al-khattab radiyallahu anhu ó wá sọ pé inni ajnabtu falam usib al-ma ó ní jánàbà ń bẹ lára mi o ìwọ̀n á rí omi umar ni wọ́n á bi léèrè ammar ibn yasir radiyallahu anhu ó wá sọ fún umar ibn al-khattab ó ní ama tadhkuru anna kunna fi safarin ana wa anta fa amma anta falam tusalli wa amma ana fatamacagtu fasallaytu fadakartu dhalika linnabiyi sallallahu alayhi wa alihi wa sallam Ammar ní sọ ọ̀ràn tí ni pé mi pẹ̀lú rẹ ti jọ wà lórí ìrìn àjò rí tọ́lọ̀ ń kádàrà pé kí jánábà kó mú ìkíní kejì wa nígbà ìwọ kọ̀ láti ṣe sọ̀láàt ṣùgbọ́n mi èmi ṣe sọ̀láàt tó ń ti jánábà ti ń bẹ lára kí ni mo ṣe tí mo fi ṣe sọ̀láàt èmi tama'aktu yẹn ni pé mo yíra mi pẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹran tí máa yíra mi pẹ̀ fasalaitu ni mo ṣe ṣe sọ̀láàt torí pé òun wò pé ah ṣebí ìwẹ̀ jánábà náà dídá mi sí gbogbo ara ni ìgbà tí ó sì sómi ńkọ́ káyíra mi pẹ̀ ọba pòrà mi pẹ̀ birikiti ló bá dìde ló bá ṣe sọláàtì ṣùgbọ́n Umar ó kọ̀ láti ṣe bẹ́ẹ̀ ǹgbà tá darí dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam mọ́sán tó ṣẹlẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam faqala anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam sọ pé innama kana yakfika hakadha ó ti tó ọ pé kò ṣe báyìí yẹn ni pé o bùkátà láti láti pòórá mẹ́pẹ́ ó ti tó pé kò ṣe báyìí wa daraba anabi sallallahu alayhi wa sallam bi kaffayhi al-ard anabi wa sọ kí ni túmọ̀ ti tó ọ pé kò ṣe báyìí kí ni báyìí anabi fọwọ́ rẹ̀ méjèèjì o fi lu ilẹ̀ wa nafakha fihima ànábì wa fẹ́ atẹ́gùn sí ọwọ́ méjèèjì wọ́n fẹ́ fi fẹ́ ní lè sèyàn léṣe tí ń bẹ láàrin méjèèjì dànù lẹ́yìn rẹ̀ lànàbì rẹ̀ méjèèjì fi pa ojú rẹ̀ wọ́n di ọrùn ọwọ́ títí di ọrùn ọwọ́ títí kárí ìgbọ̀nwọ́ تيتي دون هو متفق عليه بخاري ات مسلم لو باوا اغامي توا لا تو عمار بن ياسر رضي الله عنه نبي جان تنسى لا يفون ابا ولا تسي ما سيتيمو النبي صلى الله عليه وسلم سوف يقول انما كان يكفيك ان تصنع ان تصنع هكذا ان سلوت وابكو سباي تبات السباي وتتو فضرب بكفيه ضربة على الأرض ثم نفضها أنا قوام ما هو رميجيجي أتلي ورميجيجي وفي بايلة lẹ́yìn náà lọ́wọ́ àgbọ̀n pẹ́pẹ́pẹ́ thumma masaha biha dhahra kaffihi anabi sallallahu alayhi wa sallam ó wá fi ọwọ́ òsì rẹ̀ ọwọ́ òsì rẹ̀ ó fi pa òdì ọwọ́ ọ̀tún rẹ̀ ó wá fi àtẹ́lẹwọ́ ọ̀tún rẹ̀ ó fi pa òdì ọwọ́ òsì rẹ̀ thumma masaha biha wajha lẹ́yìn náà ó fi inú àwọn ọwọ́ fi gbóra kó wá di kó fi bọ́ ojú rẹ̀ muttafaqun alayhi eléyìí fi hàn pé ńgbà míì a lè kọ́kọ́ pa ọwọ́ ká tó pa ojú ìgbà míì a lè kọ́kọ́ pa ojú ká tó pa ọwọ́ gbogbo ẹ̀ náà lọ́wọ́ nù hadith Bukhari àti Muslim náà ló gbà wá tọ́ eléyìí jẹba a lè ṣe tayammum a lè ṣe tayammum lẹ́yìn ìgbà tí a tọ̀ lẹ́yìn ìgbà tá a ṣe gbọ̀nsẹ̀ a ṣe tayammum gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ní jánábà náà a ṣe tayammum gẹ́gẹ́ bá ti ṣe ṣàlàyé ṣáájú tí ẹ̀ máa ṣe tayammum kí lèèyàn lè fi ṣe tá a bá ṣe tẹ̀yẹ́mù a lè fi ṣe sọ́lẹ́t tá a bá ṣe tẹ̀yẹ́mù a lè fi ṣe tọ́wáf tá a bá ṣe tẹ̀yẹ́mù a lè fi gbé alukur'an àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan máa ń lo àlùwàlá fún. tọ́ ǹjẹ́ tẹ̀yẹ́mù kí ni máa bàjẹ́ kí ni máa ba tẹ̀yẹ́mù jẹ́ tó jẹ́ pé kò sómi ìlà fi ṣe tẹ̀yẹ́mù ajẹ́pẹ́tọ́mi bá ti dé ńkọ́ tẹ̀yẹ́mù mú bàjẹ́ ṣebí kò sómi ló fi lọ ṣe tẹ̀yẹ́mù tí o bá ti sómi tó fi lọ ṣe tẹ̀yámù àjẹ́ pé tómi bá ti dé ńkọ́ wàá gbà yí pé tẹ̀yámù rẹ ti bàjẹ́ torí pọ́lọ́n sọ pé fẹ̀lẹ́m tẹ́jìdó máa á fẹ̀tẹ̀yámù tẹ́ ẹ̀ bá ti rómi ẹ̀ sì tẹ̀yámù omi sì ti dé nìsí tómi bá ti dé tẹ̀yámù mú bàjẹ́ ọ̀dà omi dé lẹ́yìn tá a parí tẹ̀yámù kó tó di pa bẹ̀rẹ̀ sọ́lá tẹ̀yámù mú bàjẹ́ ọ̀sálùwàlá ni nìsí omi dé lẹ́yìn tá a parí tẹ̀yámù àti bẹ̀rẹ̀ sọ́láàtì àti bẹ̀rẹ̀ sọ́láàt àti ìparí ìyapa láàrin àwọn olùmọ̀ sẹ́tẹ̀ yẹn mú mu bàjẹ́ àbí ó ti bàjẹ́ orí sọ́láàtì làwọ̀ lábàgbọ́ pómi ti dé àwọn kan sọ pé sọ́láàtì rẹ ti bàjẹ́ wàá lọ sàlùwàlá nìsín torí pé àlùwàlá òun náà ni ojúlówó tí ó ṣe tí ó bá sí ìgbà náà ló tó kan tẹ̀yẹ́ mú ní tó sì fi sàlùwàlá ti dé báyìí a jẹ́ pé sọ́láàtì rẹ ti bàjẹ́ àwọn kan sì sọ pé rárá lásìkò tó bẹ̀rẹ̀ sọ́láàtì ntọ́lọ́run fi eléyìí tọ́lọ́n fi pálásẹ̀ tó ṣeun kò ní bàjẹ́ nítorí pómidé ètò ọkàn wa balẹ̀ sí ni pé tómi bá ti dé tó sì wà lórí sọlá tó ti sálámà wàá já sọlá tìyẹn sọlá tìyẹn bàjẹ́ tẹ̀yẹ́mù ti bàjẹ́ ńgbà tí tẹ̀yẹ́mù bàjẹ́ sọlá ti bàjẹ́ wàá lọ sí àlọ́ aláwọ̀ wa bẹ̀rẹ̀ sọlá tì ní ìsìn. tọ́ a ti ṣe tẹ̀yẹ́mù a sì ti fi ṣe sọlá a ti parí sọlá a ti sálámà ìgbà náà lómi wa dé báwo láti ṣe ó ti parí sọlá ti tó ti ṣe ọlọ́run ọgbà o ò ní tún sọ̀láàtì yẹn ṣe nítorí pé omi dé lẹ́yìn ìgbà tó parí sọ̀láàtì. nǹkan míì tí tún máa ba tẹ̀yẹ́mù jẹ́ òun ní kó ti torí rẹ̀ ṣe tẹ̀yẹ́mù tí kìí ṣe pé kò sómi bí àárẹ̀ bíi kó jẹ́ pé ìdínà kan ló tí omi gbogbo ní ìsìnkò sí ìdínà mọ́ àárẹ̀ sì ti kó ń bẹ̀ nígbà ti torí rẹ̀ ṣe tẹ̀yẹ́mù bá ti kó ń bẹ̀ ńkọ́ ní tí máa bá lò alájẹ bí kéèyàn so bí kéèyàn tọ̀ bí kéèyàn yàgbẹ́ bí kí má déyọ jáde lára èèyàn àbí wádìí àbí mani àbí kọjá pé èèyàn fọwọ́ kan di rẹ̀ ó fọwọ́ kan abẹ́ rẹ̀ àbí kéèyàn jẹ́ pé bóyá ó sùn oorun tó wúwo ìbọ̀jẹ̀ ara rà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu tá a ti ṣàlàyé rẹ̀ síwájú tí bá máa bá lò alájẹ yóò bá tẹ̀yàmù náà jẹ torí ẹ ẹnikẹ́ni ó wá jẹ́ pé ó fẹ́ sílọ̀ ayé ibi tó wá wà wọ́n wó mi wọn ò rí tí wọ́n fi ṣàlọ́ àlà wọ́n wé pẹ̀ tí wọ́n fi ṣètẹ̀yà mọ̀ wọ́n ò rí ah gbogbo ọ̀nà téèyàn wá nǹkan gbà ni wọ́n wà wọ́n rí àbí wọ́n rí kò ṣeé lò ibẹ̀ ò ṣeé dé wọ́n rí ojú yín lórí ọwọ́ yín ò ní tẹ̀ bẹ́ẹ̀ ni kò téèyàn wà ah tó bá ti tó bá ti rí bẹ́ẹ̀ èyí ń sin náà bẹ́ẹ̀ náà ni láì sàlùwàlá láì ṣètẹ̀yà mọ̀ láì kò sì ní tún sọ̀láàtì yẹn ṣe nígbà tó bá romi àbí tó bá rí pẹ̀ torí ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní fattaqullaha mastata'tum ẹ páyà ọlọ́run ló di wọn bẹ́ẹ̀ ti ṣe lágbára mọ́ ẹ páyà ọlọ́run ló di wọn bẹ́ẹ̀ ti ṣe lágbára mọ́ subhanallah wọ́n lè tìyàn sí àhámà kan wọ́n lè tì malé níbi tí ò sómi níbi tí ò ṣe é pẹ́ báwo ni ó ti ṣe ṣe yóò sin lọ́nà ni torí pé wọn kì í fẹ̀sìn ṣeré inna salata kanat ala al-mu'minina kitaban mawquta lọ́ngọ́ yàtọ̀ sí wọ oró mi orí ìpẹ́ ǹjẹ́ ò ló ti sin lọ́nkàn ǹjẹ́ ò ló ti sin lọ́nkàn ebi gíga lẹ́yìn rẹ máa gàn bí erin nígbà tó ṣe pé ẹ̀yìn rẹ ò lè tẹ̀ fọlọ̀ orí rẹ ò lè fi balẹ̀ fọlọ̀ á ọlọ́run kọ́ mọ́ sí wa lẹ́nu ìbú. orí ẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe ṣàlàyé wípé a lè ṣe tẹ̀yẹ̀mọ̀ láyé àlùwàlà a sì lè ṣe tẹ̀yẹ̀mọ̀ láyé wẹ̀ ṣùgbọ́n tá a bá ṣe láyé wẹ̀ a ti sọ yìí pé a padà wẹ̀ o tẹ̀yẹ̀mọ̀ kò lè dípò wẹ̀ o àmọ́ yóò fún aláǹfààní àti ṣe sọ ìgbẹ́ ń bẹ ń bi tá a ti fẹ́ sin náà ìtọ̀ ń bẹ ń bẹ ṣé àwọn àlè ṣe fa sọ àbá àlè ṣe fara wa àbá àlè ṣe tẹ̀yà mọ̀mù fáyè ibi tá a ti fẹ́ sin náà à kò sí o tẹ̀yà mọ̀mù ò lè gbé àwọn eléyàn kú o tẹ̀yà mọ̀mù ò lè gbé ìgbẹ́ kú lára o kò lè gbé tọ̀ kú lára sọ kò sì lè gbégbé àbí tọ̀ kú láyè tá ti fẹ́ sin náà eléyìí á wá omi láàfin fọ á wọ omi láàfin fọ tábà wọ omi títí títí títí tá a bá rí tá a wá títí títí tá a bá rí àjẹpẹ tó fattaqullaha mastata'tum á payọ Ọlọ́run lóde wọn bá sí lágbára mọ. tó bá pé èèyàn ṣèṣe ẹ̀rú wa ń báyìí bí tí èèyàn bá ní kóun lomi kóun lomi láti fi fọ bẹ̀ ó ṣeé ṣe kí aburú kó tún lékún sí i lára tó sì òun kò sí ní tó burú kó kàn fomi pa ojú bẹ̀ kí ẹ bá ṣe ṣàlàyé ṣáájú tẹ́lẹ̀ tó bá tún jẹ́ pé fífọwọ́ pabẹ̀ náà yóò tún ní lára àti pé yóò ṣe tàyámùmù fáyè ibi tí ọwọ́ rẹ̀ ò déhùn fáyè ibi tó yẹ pé tómi bá kàyàn yóò ní lára yóò wá fọ àwọn oríkèé yòókù. eléyìí jẹ́ àlàyé eléyìí tó ní í ṣe pẹ̀lú àtẹ̀yẹ̀mọ̀ àtẹ̀yẹ̀mọ̀ téèyàn bá ṣe àti rí pé èèyàn dàníyàn àtẹ̀yẹ̀mọ̀ tá a ti sọ̀rọ̀ nípa rẹ̀ yìí báyìí nǹkan kan ni tó ṣe pé a lè fi ṣe sọ̀láàt a lè tún fi yan náfìlà a lè fi ṣe sọ̀láàtì ọ̀ràn yẹn ká tún fi yan náfìlà ǹjẹ́ a lè fi ṣe ju sọ̀láàtì ọ̀ràn yẹn kan lọ bí ìyapa láàrin àwọn olùmọ̀ ìyapa láàrin àwọn olùmọ̀ ètò dọ́gba jù ni pé kò sí nǹkan tó burú mbẹ̀ nítorí pé ọ̀rọ̀ má fi tẹ̀yọ́mọ̀mù kan ṣe ju sọ̀láàtì ọ̀ràn yẹn kan lọ ọ̀rọ̀ kan nínú àwọn sọ̀hábà ní kí sọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ǹjẹ́ a lè ṣe tẹ̀yọ́mọ̀mù láti ilẹ̀ bí bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó burú mbẹ̀ torí pé kò yàtọ̀ sọ̀rọ̀ àlùwàlá àti wá omi àró mi wíwá omi ní ọ̀kọ̀ọ̀kọ̀ síwájú àwa wá omi àró mi a lè ṣètò yàmù láṣẹ ilẹ̀ bómi bá sì dé kó tó di pa àsìkò sọ láti tó ẹnu ká lọ sàlù àlàní eléyìí jẹ́ bó sì jẹ́ lẹ́yìn eléyìí ọ̀rọ̀ nípa alhayod àti anifas nǹkan oṣù obìnrin àtẹ̀jẹ̀ ìbímọ nǹkan oṣù obìnrin àtẹ̀jẹ̀ ìbímọ nǹkan oṣù tóbìnrin máa rí ẹ̀jẹ̀ kan ni tó àdámọ́ tọ́lọ̀ ń dá mọ́ àwọn obìnrin àpò òbí ló máa ń tu ẹ̀jẹ̀ yìí jáde tí àpò òbí bá tú jáde ẹ̀jẹ̀ yóò máa jáde gba abẹ́ obìnrin láwọn àkókò kan eléyìí tó ṣe pọ́lọ́n kádàrà kó máa jáde èyí tó sì wọ́pọ̀ jù òun náà ní pé ẹ̀jẹ̀ nǹkan sùn a máa ṣèjọ́ mẹ́fà àbíjọ́ méje lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin. àti ẹ̀jẹ̀ kan ni tó jáde kharaja la bi sababi wala bi sábàbí wílàdà ó jáde kìí ṣe nítorí pé àárẹ̀ ń ṣe wá kìí sì ṣe pọ́ jáde nítorí pé àbímà torí pé ẹ̀jẹ̀ tó bá jáde látàrí àárẹ̀ istihada ni wọ́n ń pè ẹ̀jẹ̀ tó sì jáde látàrí pé àbímà nífàsì ni wọ́n ń pè ṣùgbọ́n alhayod òun máa ń jáde ni min qubuli almar'a látàbí obìnrin la bi sábàbí maradin wala bi sábàbí wílàdà kìí ṣe àárẹ̀ ló bì kìí sì ṣe ọmọ bíbí ló bì. eléyìí ni ẹ̀jẹ̀ nǹkan oṣù. ẹ̀jẹ̀ nǹkan oṣù tẹ́ rí yẹn ó jẹ́ ìdẹ̀ra ńlá eléyìí tọ́lọ́run bá ṣe fáwọn obìnrin eléyìí tọ́lọ́run ṣe fáwọn obìnrin àmì kóbìnrin gbádùn àmì pọ́lọ̀ ń dà ni obìnrin tí ìbá tiẹ̀ rí nǹkan oṣù wàhálà ni ìdààmú ni fìtínà ńlá ni irú èèyàn wo leléyìí kí ni ń dà láàmú kí ni ń ṣe nítorí pé ó ní sóbìnrin yóò lè lóyún yóò lè bímọ àbí irú rẹ̀ kò lè lóyún torí pé tóbìnrin bá ti ṣe nǹkan àyè àti lóyún kò sí a sì ti mọ̀ pé ẹ̀jẹ̀ bímọ yìí báyìí ọlọ́run bá dání nítorí ìdí pàtàkì nítorí ìdí pàtàkì pé látara ẹ̀jẹ̀ nǹkan oṣù yìí iná lọ́mọ yóò ti máa róúnjẹ jẹ nínú ìyá rẹ̀ tóbìnrin bá lóyún ẹ̀jẹ̀ nǹkan oṣù yìí ibẹ̀ lọ́mọ ti máa móúnjẹ tiẹ̀ ní ìgbà tí ìyá bá lóyún torí ẹ̀ ló ṣe jẹ́ pé ó ṣòro púpọ̀ kápóbìnrin lóyún ó tún wá ń ṣe nǹkan oṣù ó ṣòro púpọ̀ kápóbìnrin lóyún tún ṣe nǹkan oṣù yàtọ̀ ságbóyè ìmáàmù wa Malik rahimahullah táwọn sọ pé ṣeéṣe kóbìnrin ó lóyún kó tún máa ṣe nǹkan oṣù ó tilẹ̀ jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ àwọn ẹni tó mà nípa medicine àwọn náà ń wò gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà ń ṣe ń wò pé oyún àti nǹkan oṣù wọ́n takora wọn tóbìn bá ti lóyún nǹkan sódò ṣùgbọ́n ní anulọ́lọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ́fiyé wa wípé ìrírí ọ̀sàgbọ̀ ọgbọ́n ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ báwọn obìnrin lóyún ẹ̀jẹ̀ tó ń jáde ẹ̀jẹ̀ tó sì jáde yìí kì ṣe pọ́ jáde nítorí pé bàjẹ́ ẹ̀jẹ̀ yìí ń jáde ní jáde nǹkan sùn ni torí pé àwọn fọkàn hàn áwò tí wọ́n sọ pé kò ṣeé ṣe kóbìnrin ṣe nǹkan sùn pẹ̀lú oyún àwọn lẹ́jẹ̀ tó bá jáde lásìkò tóbìnrin lóyún láì jẹ́ pé oyún bàjẹ́ lára rẹ̀ àwọn ò ní pẹ́ ní nǹkan sùn táwọn dọ́mù fasadin làwọn ò pè ẹni pé ẹ̀jẹ̀ tí ọ̀dà ni jáde kó lára. ṣùgbọ́n lópin ìgbà tó bá jẹ́ pé ìrírí ti fi hàn ó ń ṣẹlẹ̀ páwọn obìnrin tó lóyún ó ṣeé ṣe káwọn kan nínú wọn wọ́n tún máa rí nǹkan oṣù síbẹ̀síbẹ̀ so eléyìí báyìí nǹkan oṣù náà là á pè àǹfààní pé a pè ní nǹkan oṣù àbá pè ní dámù fasad òun náà ni pé tá a bá pè ní dámù fasad pé ẹ̀jẹ̀ ìdọ̀tí ló jáde lára eléyìí ò lè kọ́ dínà obìnrin bẹ́ẹ̀ kó sin o kò lè kọ́ dínà kó ṣe sọ́láàt kò sì ní kọ́ dínà kóbìnrin yìí kọ́ gba Ramadan kò sì ní kọ́ dínà kọ́kọ́ rẹ̀ obìnrin yìí ó lè ṣe tọ́wáf nǹkan tá a kàn ni pé tẹ́jà ìbá ti jáde táàbà kó o fi nǹkan dégò kọ́ ọ lọ sí ìjọba fẹ́ sí Ramadan òfin tó de nǹkan oṣù ó di òun náà gbà kò gbọ́dọ̀ gbé alukur'an ọkọ rẹ̀ gbọ́dọ̀ súnmọ́ bákan náà irú rẹ̀ gbọ́dọ̀ ṣe tọ́wáf kò sì ní ṣe sọ́láàt kò sì ní gba Ramadan tó eléyìí jẹ́ báwọn. ní ìgbà tí ọlọ́run bàbá wọn kádàrà kóbìnrin ó lóyún àní ẹ̀jẹ̀ nǹkan oṣù yẹn lọ́lọ́run ti máa mú oúnjẹ tó máa jẹ fún ìdínà tí wọ́n fi sọ pé ṣòro kóbìnrin kó jẹ́ pé ń ṣe nǹkan oṣù kó sì tún lóyún. ṣùgbọ́n nígbà tọ́lọ̀ ń bá wá ní kó bímọ tóbìnrin bá bímọ nǹkan oṣù yẹn iná ìní tó padà di omi tọmọ ọmọ ní ọyàn àyà rẹ̀ torí ẹ̀ ló ṣe pé ó kéré kóbìnrin ọ jẹ́ pé ó ń rema ó ń fọmọ lọ́yàn èsì tó ń ṣe nǹkan oṣù subhanallah á ọlọ́run bá wa ọ̀gá púpọ̀ á rí i pé tóbìnrin bá ń rema ó tí ó sì máa fọmọ lọ́yàn nǹkan oṣù yóò máa jáde yóò máa jáde láì jẹ́ pé ọ lọ síbi kan ìgbà tá a lò fún pọ́ máa ń fi jẹun a sì lò fún pọ́ máa ń mu lọ́yàn a jẹ́ pé nǹkan oṣù yóò máa jáde ni yóò sì máa bẹ nínú àpò bí yóò máa jáde lóṣooṣù bóyá fúnjọ́ mẹ́fà àbí fúnjọ́ méje ó túmọ̀ sí pé àlàáfíà ni jíjáde nǹkan oṣù ńlọ́jẹ́ fóbìnrin torí pé tí nǹkan oṣù ò jáde rárá lára obìnrin àárẹ̀ ńlá tún ni níwọ̀n tó ń lọ lóògùn lòkulò lábàdì pọ̀ sáfẹ́ lóyún náà ni ọ̀ sáfẹ́ lóyún náà ni sọ̀rọ̀ kẹ́jọ́ ọmọ péjọ sínú àpò òbí rẹ̀ ni oríire nu lọ́ọ̀bà máa wú òkú lọ́ọ̀bà máa wú bẹ́ẹ̀ bá sì ti wú kọ́ bẹ́ẹ̀ kò lè yà èèyàn lẹ́nu wáyé o obìnrin tí máa wá ń ṣe nǹkan oṣù nǹkan oṣù kò ní ọjọ́ kan pàtó tó fi lè wá bóyá ọjọ́ tó kéré ni àbọ̀jọ́ tó pọ̀ kò ní ọjọ́ kan pàtó kò sí lọ́jọ́ kan pàtó tá a pè ní ó bẹ̀rẹ̀ ọjọ́ báyìí ló gbọ́dọ̀ máa parí lóṣooṣù. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àìṣe nǹkan oṣù òun náà níye ọjọ́ kan pàtó tóbìnrin ó fi máa wà pé kò ṣe nǹkan oṣù kò sì níye ọjọ́ kan pàtó tá a sọ pé òun lọ pọ̀ jù tóbìnrin ó fi jẹ́ pé kò ṣe nǹkan oṣù ògbé eléyìí ń bẹ lọ́wọ́ bọ́lọ̀mù bá ti ṣe ní kọjẹ́. alhamdulilayi rabbil alamin a dúpẹ́ fún ọlọ́run ọba ọ̀rọ̀ náà ni àti ń gbọ́ kí ọlọ́ba kí ó jẹ́ kí adigbọ́kásìrí múlò kọ́lọ́ba san àwọn lórí a rí i pé ọ̀rọ̀ nípa nǹkan oṣù àti ọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ bímọ nẹ́bà mẹ́nubà ẹjẹ́ gbìyànjú àwa ìyá wáńdé àtẹ̀yìn ìyàwó àti ẹ̀yìn àti wáńdé ẹjẹ́ gbìyànjú ká mójútó torí bẹ́ẹ̀ ni àǹfààní wà fún wa kálíbà jẹni tí ò lè sin náà bó ṣe tó àti bó ṣe yẹ àrípẹ́ ẹ̀sìn Islam ẹ̀sìn tó dáa ni wàláì kò sí méjì ń bẹ téèyàn bá fẹ́ tanra rẹ̀ jẹ ẹ̀sìn tí ń sàlàyé fún aráàlú láti sin náà yóò jẹ́ ọmọ iye ẹnì kọ̀ọ̀kan wa náà nílé gbẹ́tò èèyàn ò lè jẹ́ ẹni tí gbélé ayé yìí láì sin náà ọba torí pé ọlọ́run bá ti lànà tí yóò gbàrọ̀ wá lọ́rùn láti jọ́sìn fún òun tí ò ní sáwùjá kankan lọ́la lìkì àmọ̀fẹ́ ní kankan nígbà bá tọ́lọ́ bá gbé wa dìde tó délé a rí pé ń gbọ́ lọ́ sàlàyé fún agbóto ẹ máa ṣàlùwárí olómi kápẹ́ sí ẹ̀wà bára yín bí tí ò sómi rárá ẹ máa ṣe tó níyẹ̀pẹ̀ ẹ máa ṣe tẹ̀yà mọ́mọ́ a pé àǹfààní pọ̀ ń bẹ̀ tó délé ká ẹni tí ń sọ pé ńgbà tí o sómi ní òjò òun ó ṣe sọ́lá ní òjò òun ó sin lọ́n torí jánábà ti ń bẹ láàrú ohun àǹfààní ló ti gbọ́n ká gbìyànjú ká jẹni tí ò mú lò kó ìjà àǹfààní fẹ́nu kọ̀ọ̀kan wa ẹ̀yin gbogbo ìyá wa lásàlá tún lé àtẹ̀yìn àti wa gbogbo ẹja gbìyànjú ká kè sára ká mú lò kọ́lọ́bọ̀ sọ wájú gbígbà ládùúró sí ẹja padà olùmọ̀ádìdí àsìkò yìí ní ọ̀la torí àsìkò wa